إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء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 وخبر ما بعدكم وحكم ما بينكم والفصل ليس بالهدل من تركه من جبار قصده الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تثير به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشفع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما رب زدني علما رب زدني علما رب زدني علما وعلم وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أدوك الله الله راتي لك تسيبك أقرأ إكاتي جفان محمد kí ọlọ́run bá kí ó fẹ́ kí ó yẹ ọ̀sẹ̀ wọn àwọn ilé ẹ̀sẹ̀ wọn ìjọ rẹ̀ àti gbogbo ayé wù tó wá tẹ̀lé ọmọ Islam tí ó fi jẹ́ òkè ìdí kọ́lọ̀ jẹ́ àjọ nínú wọn. nípa ohun tí a ń bá a lọ òun náà ni agbọ́n ìrọ̀rọ̀ ogun lórí ìpínlẹ̀ ọlọ́run tó wá sọ́ọ́ pàṣẹ ìgbìmọ̀ ìdíyàwó mi di ọlọ́run ní alágbà àṣìyó ẹni ní kápá lórí ọ̀gbẹ́sì akọni ogun yẹn òun náà ní ìṣẹ̀ṣẹ̀ tẹ̀lé ìtòkẹ́lẹ́ àwọn tí ó ṣẹlẹ̀ ní ọ̀dà ìdí àwọn ní ìbáwọ̀ tó ti wá nù ayé ọ̀dọ̀ àti súnà tó lọ sọ̀rọ̀ àti sọ́lá àti mẹ́rin ìkójọ táwọn ẹ̀ka ọmọ tí ọlọ́kàn kan lọ sí àyè láti kójọ lọ síbi ìdájọ́ láyé náà pè ní àyèmáṣà. ẹlẹ́kẹta oní àyèwò kókòlè káàkiri bèrè mọ́kì àwọn ìmáṣà. nígbà tá a bá wáyé púpọ̀ láti fi tara tí ń bọ̀ tá a dé níta lọ kálukọ́ wà ló sójú kan náà. fún ìdájọ́ ọlọ́ọ̀bà àlèkọ́lá oní àyè ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹta. èyí tó jẹ́ ẹlẹ́kẹrin ọ̀nà ni tó lè mọ́ sílẹ̀ kálífì ni wọ́n fi lè mọ́ra sí ìgbìlá pípẹ́ tá a fẹ́ lórí ìgbò ní ààyè máṣáàrù yìí fún ìgbà pípẹ́ lálákọ̀ọ́kọ́ torí pé àtúntò ìbí tuntun bọ̀ wá ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tí ó ni asẹ́fìlì awọ́l nílẹ̀ ọ̀hún fi àwọ̀sá tó fi hàn kálífì ó hàwù omi adágún ti àwọn ànábì ọlọ́run tànábì ọ̀sọ́lá àyọ̀sọ́lá bẹ́ẹ̀ àwọn ànábì ìlú náà bẹ́ẹ̀ tí kálukú òmù nítorí òògbẹ́ tí ń gbẹ́ àti sàlàyé oríṣiríṣi lórí ilé àti àwọn àdílà lórí ẹ̀ àti ìṣẹ́jú háùdù yìí inú àǹfààní ẹ̀ náà ní pé ẹ bá ti mú kò ní gbẹ̀gbẹ̀ mọ́ láéláé wàhálà òun yẹn kò ní sí nínú ìjọ màdàlá àmọ́ ẹ̀yìn àgbà tó mú ṣùgbọ́n ìyàwó sì ìṣòro náà ìṣẹ̀lẹ̀ kẹfà ọ̀nà ìpìyà ọ̀nàṣẹ kọ̀wé lábẹ́ ìmọ̀ràn káàrí ọ̀gáàdì ṣùgbọ́n ìlú ọ̀. àwọn èèyàn gbogbo kámi pèsè nígbà tó bẹ́ ní ààyè máṣáwù yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti mú nínú ọ̀háwù náà. eléyìí ọ̀wà bí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́dẹ́ táàgbé ní àṣàbà àgbègbè kálukú àfi tí àwọn ànábì ọlọ́wọ́ wá síbẹ̀ wọ́n wà wọn síra wọn títí ó dórí àdúgbò Muhammad sallallahu alaihi wasallam òun náà ní ẹni tí ó síbẹ̀ níjọba ìyáàmà. ìyẹn náà ní amẹ́nubá jẹta àwa sọ̀rọ̀ tọ́tọ̀ lórí ìgbẹ̀ ṣíṣe níjọba ìyáàmà irú àwọn èèyàn ó ní ó síbẹ̀ gbọ́dọ̀ ìgbẹ́ náà ṣe wáyé lánàá wọn la sọ oríṣiríṣi àwọn tí ó ṣe pẹ̀lú ànábì ọ̀sọ́rọ̀ láàrú sọ́dá ọ̀gbẹ́rẹ́ àkọ́kọ́ lẹ́gbàá náà ni àwọn ànábì ọlọ́dúnkọ́ àtàwọn òṣìṣẹ́ lẹ́yìn ìjẹba ọ̀láyíká lẹ́yìn ìjẹni ṣùgbọ́dá àwọn tí wọ́n ti ojú ogun ẹ̀sìn wọn kú sí àìsàn pé ìlú ìjọba jẹ́sẹ̀ nínú tí òkú lórí ojú ogun ẹ̀sìn òun kò sí náà ṣùgbọ́n lọ́dọ̀ ó mú sí pẹ̀lú wọn náà wà ní sítú adáwọlọ Ọlọ́run nípa ipe yọ wà nínú àbùkọ náà wà ní tọlá àwọn ọmọ kéékèèké tó sì pẹ̀lú bàbá wọn tó ṣe dúró lórí wọn gbà tí wọn papòdà lé ayé bẹ́ẹ̀ náà ni àwọn mú ní òdodo àwọn tí Ọlọ́run bá fún bẹ́ẹ̀ náà ni Quran oní àwọn àwọn tó sì pẹ̀lú ìjọba ìyá wọn lẹ́yìn ìgbà náà làwọn afẹnú bá oríṣiríṣi ìgbẹ̀jì ń bẹ wọn àti ìwọsọ lọ́wọ́ àdìsọlá ìfẹ́ èyí tí ó ṣe jẹ́ ọ̀làjì àwùjọ ọ̀nà ìpínlẹ̀ lákòóṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá oní àyíká ní àyíkálẹ́tò àtàmì ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹjọ. ìgbẹ́síṣe tí ó ṣe fún àwọn ṣe pé iṣẹ́ wọn àti iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ ẹ̀kú kò ṣe déédéé ara wọn ìdúrà wọn yọ̀ọ̀kọ̀ ọ̀fẹ̀fẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó gbọ́dọ̀ kó wọn sínú àtẹ́nà ìkẹta oní àyíká àwọn ènìyàn lọ́dọ̀ pé ìdájọ́ ti wá lórí ọdún nínú wọn lọ yóò tún bá wọn sìkẹ̀ nínú wọn yóò bá wọn sìkẹ̀ ibi kí wọ́n wọ àjẹ́nà náà sì gbàgbé rẹ̀ fún ẹni tọ́lọ́ bá yọ̀ dá fún. ẹlẹ́ẹ̀ka ọ̀hún ó ní ẹ̀dí àwọn èèyàn kan tó yẹ pé wíwọ àjẹ́nà ti wọn láì ní ṣe sẹ́ni síbẹ̀ náà nígbà sọ̀rọ̀ náà àyọ̀sọ́lá fún ìtòsíkẹ̀ fún wa níjọba ẹ̀kíyà ní طالب أبو طالب فجعله فجره عن النبي صلى الله عليه وسلم أو مسكين إذا كان سلام مسلم وجودي فله فيه عليه الله وليس بينه وبينه إنا فلا نستعلم من láti bẹ̀ ní òní aṣọ lórí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ tí ṣe ìgbẹ́sísí àdéhùn ọ̀sọ́dọ̀lá sọ́dọ̀ àti ọ̀bẹ̀lẹ̀ kìámà ìgbẹ́gbọ́dọ̀ ọ̀la ìjọba kó ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá rẹ̀. ìgbẹ́ tó bá ṣe yìí inú kálukú ni ó dùn àti mọ́mìnì àti káàdì ìgbẹ́ àti ìdíjẹ́ mọ̀ọ́kọ́ sọ́dọ̀ àti sọ́dọ̀ sí lọ́sẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ìdájọ́ àwọn wọn náà ní àìmọ̀kọ́ ọ̀bẹ màmú ikú ẹ̀yìn tọ́lọ́mú gbé àdúgbò sọ́lọ́lá àyọ̀sọ́lá sí ìjọ àdìdè tọ́sọ̀ pàdé mùsùlùmí tètè sọ́ra àyà seventy eight àti seventy nine tọ́lọ́mú àyọ̀sọ́lá tó máa gbé àtẹ̀yẹ sọ́lá àdìdúró bí ìṣàtì ìlà gbàtàkì lẹ́yìn wà kọ́ra àdìfàjẹ́ ìnáwó àdìfàjẹ́ ká àdìmọ̀ṣẹ́gbó dáa. ومن الليل فتهجد به نافلة له عسى أن يبعثك ربك مقاما محمودا ọlọ́run ní akíní sọ̀láàkà ilé òjíṣẹ́ ọlọ́run máa ń gbé ìlú dúró nínú ìlú ìṣàǹsì ìlà kóṣùkásàkì ilẹ̀ yìí nígbà tí wọ́n bá ti yàtà yìí máa kí wọn kọ́ lọ ẹ̀rí nù lórí ìwọ̀n àyíká àti wọn àlásàbò ìlà àgàtà ti lẹ́yìn tí òun náà ó fi tí òun náà ó fi dé padà tí ó fi tí ó fi bọ́lẹ̀ ẹ̀rí ni ẹ̀rọ ìlú mọ́tòmí àti mẹ́ṣá wọ́n kó wa àtàlẹ́ lọ́jọ́ ètò ọmọ àkúrò àdìbẹ́ lásìkò àdìbájà ìmọ̀ àṣùwà ni ìnà kọ́ àdìbájì ká àdìbáṣùdà ìmọ̀ àdìbájà ni ọjọ́ tí àwọn aláìka ìpele méjì àwọn aláìka orí ìpele méjì ni wọ́n sẹ̀ sí màláìka ti ń bá sẹ́kọ̀ láti mágbélébì yọ ọ̀fẹ́ pèsè ọ̀padà lọ́sọ̀dọ̀ ọlọ́run lókè ṣùgbọ́n yóò dé kí àsùnwọ̀n tó kó tó lọ. ìbàdàn ìta tí ọba ṣe látùbà ṣòkò náà tí ọba ṣe látùbà àti mágbélébì àwọn àjò náà ti dé ojú wọn náà ni àwọn mọ́bìlì ti máa kí wọn àsùbà lọ́lọ́run sọ pé wọ́n ọ̀sán wọn abala kan bẹ̀ lórí koran tá a máa kà bẹ́ẹ̀ inú ẹ̀ náà sì ni koran ti máa ń gbójú lọ́ba súnà ìpè ní àtúbà yẹ kẹ́ẹ̀dé kíkẹ́ rẹ̀ kó gbùdù àwọn ìlú lọ lẹ́yìn ìgbà náà àyílà ló kò tẹ̀lé lẹ́yìn ìgbà náà ìṣá ìlú kò tẹ̀lé lẹ́yìn ìgbà náà asiri ìlú kò tẹ̀lé mọ́tòlì ni wọ́n kú gbùdù wàkọ̀rọ̀ àdàlùfáàdìrì ìnà kọ̀rọ̀ àdàlùfáàdìrì ká àdàmọ̀ṣẹ́gbọ̀dà máa ń gbé àti màláyíkà ti ti ṣiṣẹ́ bọ̀ láti àdánbì àtẹ̀jẹ́ ọgbà sẹ́lá ṣùgbà wọ́n jẹ́rìí lórí ẹ̀ wà nínú lẹ́yìn bàtà àìjà ìdí náà fílà àǹdà bàtà lọ sọ ìwọ ọ̀rọ̀ yẹn tán ó lè rà nábì wà nínú lẹ́yìn bàtà àìjà ìdí náà fílà àǹdà láàrin òru máa dìde máa dá ọmọ ìdúpọ̀ máa yẹn náà fílà kọ́ máa kọjá ìdí fún ọ asa ayẹbẹ àtàkàrọ̀ bùkà màkọ́ màmúdà àsìkò ń bọ̀ tọ́lọ̀ ọba àlekẹ́ọ́lá tọ́jẹ́ pé yóò gbé ọ dìde sí màkọ́ màmúdà ààyè ipò ọlọ́wọ́ fi ọ́sìkò kan tí gbogbo èèyàn pátápátá tí wọ́n mọ ìwà ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sì bẹ́ẹ̀ ọlọ́run sì bẹ́ẹ̀ fún tọ́ba jọ̀ǹda ìkìyàmà òun náà ni maqamul mahmud ìyẹn ipò tó ṣe wípé ọjọ́ ìkú ẹ̀yìn tọ́lọ́wọ́ sí fún ànábì wa sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n kóra dúró ní máṣá ní mọ́ọ̀kì gbogbo ọmọ tí ọlọ́mọ ṣeun ọlọ́mọ ṣeun àdúgbò sálàm ó ti ṣe ìpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n síbẹ̀ kò tí ì túmọ̀ sí pé ọlọ́ọ̀bà àdìgẹ́ aládìdé láti wá sí ìdájọ́ ọ̀rọ̀ هو الذي يغبطه عليه الأول والآخر والآخر oni òkàtọ́nà wọn ti fún àdébí ọ̀sán àdá àdìsọ́lá tó yẹ pé gbogbo àwọn ẹnìkan ẹni àkọ́kọ́ tó ṣáájú àdébí àtẹ́tí tó pọ̀ lẹ́yìn àdébí gbogbo wọn wọ́n mọ ẹdùnkù rẹ̀ lọ́nà wọ́n máa ní bẹ́ẹ̀ bá kíkùn láwọn ní ẹni ìmọ̀ wa. gẹ́gẹ́ sọ wa lọ́nà ní ìṣàbá rẹ̀ ló mọ́ tí ó fi di pé yàtàkàlà àtàyàtàkàlà àbúrò nàbí yìí wọ́n yẹ kó lò náà sí náà gbogbo àtẹ́bí ọlọ́run tí ẹ bá lọ ń bá kọ́kọ́ wá máa ti pẹ̀lú bí àtẹ́bí tómi tèmi tómi jẹ́ bá sànú àdìsí òun yẹn lánàá tí ó bá dúró àtẹ́bí ọ̀sọ́lá náà àyùsọ́lá nínú ẹ̀gbọ́n wa kan àtẹ́bí ọ̀sọ́lá náà àtẹ́bí ọ̀sọ́lá nígbà tí ẹ bá kọ́kọ́ lọ sí ìwádìí ọlọ́run yọ ọmọ sọ pé ànàlá òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sá fẹ́ gbé mọ̀nkọ́ mọ̀nkọ́ láti ilẹ̀ yẹn sọ̀rọ̀ nílá aláhùnmọ̀ rọ̀bà àdìdì dáhùn ìta mẹ́tò wọ́sọ̀lá ìfà ìmọ̀ àti muhammed alẹ́ wọ́sílẹ̀ tọ́wọ́ ìfọ̀dúnilá وابعثه مقاما محمودا الذي وعدته إلا إلا حلت له الشفاعة يوم القيامة. قل يا أيها الناس كلهم يجي. ما تقول أنت في ntẹ́tí pẹ̀lúpẹ̀lú tí ń wí náà lè yàn máa wí ọba tí a bá àbá ìyẹn ṣe àbá àbá ṣẹlẹ láyà ṣẹlẹ láyà ẹṣẹlẹ muhammed rasulillah ṣẹlẹ muhammed rasulillah hayala sara hayala fara ìyẹn ṣe kéde àwọn ọ̀dà kọ̀ọ̀dé ìdárayà. ngbà tó wá parí ẹ̀dá tó pa pápárí o ilé wa sọ pé aláhùnmá ilé ọlọ́run rọ́bà á ti dá àwọn ìta mọ́ ìwọ́n tó ní ìpèpè tó ní ìpèpè tó pé yìí wọ́n sì sọ láti ẹ̀kọ́ ìmọ̀ àti ìrún ká fẹ́ lójú yìí á ti mọ̀ ẹ̀fẹ́ lẹ́nu wọ̀ sí ìyá ọlọ́run dúkùn wà sí àpá mẹ́rin wọ́n sọ̀rọ̀ lọ àyọ̀sọ̀rọ̀ látẹnu àbọ̀ àtẹnu bàrà ṣáàlà wáyé kọ̀ọ̀bí àti ọ̀la wàtò àti ọ̀tọ̀ màmúdẹ̀lẹ̀ lẹ́yìn wà dà ipò tọ́jà ipò ẹ̀yìn tó ti ṣe láti rò fún ìrẹ́ ọlọ́run mọ́sá àṣepọ̀ ànábi wọn mẹ́tọ̀ sọ̀rọ̀ láyé sọ. òjijì ọlọ́run ẹ bá wú gbólóyè ẹnìkan ò ní gbólóyè àkọ́jẹ́ pé hálàtí làwọn àṣàbá àti yọ̀wọ̀ ẹ̀dẹ̀yà níbẹ̀ bá mi hálàtí làwọn àṣàbá àti yọ̀wọ̀ ẹ̀dẹ̀yà ẹ̀ ìpẹ́ ẹni tí ń ṣe yóò sì di ẹ̀tọ́ fún bídọ̀gbà ìyá ẹgbẹ́ gbogbogbò ìpẹ́ ẹ̀sà ọlọ́run kò ṣe táyọ̀ fáwọn èèyàn tẹ́lẹ̀ mọ́mìnì ọ̀tọ̀ tó so ìtọ́jú ọ̀tọ̀ ìwà ni wíwí ìpè ilẹ̀ alẹ́ ìlànà ìṣàbà àṣàbà àmì òrẹ̀lẹ̀ yà so àfi kí ìpè mi kí ọkọ̀ fún ẹni bẹ́ẹ̀ tó bá gbé ìlànà ìyá mi. níta sì ní ẹ̀wọ̀ sílà yẹn. Kalau begitu dulu, al kita beri wasilah níta kò ní wà sí àyẹ ipe àpapọ̀ àtẹ̀wò fún àdúgbò náà láàyè sọ́lá ọ̀rọ̀ ọ̀rọ̀ nù sọ́yìn muslim ipe òṣèlú náà láàyè sọ́lá abdullahi bin ahmed gbọ́dọ̀ sọ wípé ìdásẹ̀ nínú ìmọ̀ àgbẹ̀ fàkúrò bí ìlànà yahoo tẹ́ bá bọ́ sí olùkọ́ ń pè ọ́ irú tí ń gbé náà nílẹ̀ náà wà wí tó mọ̀ sọ́dọ̀ ló wà rẹ̀ lẹ́yìn bá lẹ́yìn wá sọ̀tọ̀ láti pè mí àná sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ báyìí ìgbàgbọ́ wọn sọ̀tọ̀ àlẹ́yìn àsọ̀rọ̀ àsọ̀rọ̀ àtàn ẹ̀ yòówù tọ́ba ṣe àsàlá àtúntò fún mi torí bọ́lá ó ṣe ẹ̀yìn fún mi ó ṣe ìjẹ́ fún mi sọ̀tọ̀ lọ́wọ́ àlẹ́yìn ìbí àwọn àlẹ́yìn àṣọ yóò ṣe yóò fún ní àdìgbèrè mẹ́wàá lórí ẹ̀ tó máa sábà lórí ẹ̀ lọ sí ìlà àdìgbòsára àdìgbòsára ní ẹgbẹ́ ọ̀rọ̀ sílà fún mi gẹ́gbó sọ̀rọ̀ àtúnwò àdúrà àtúnṣá sókè yẹn pé á ti mọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ sí ìlà wọn lọ ìlà ẹgbẹ́ ọ̀rọ̀ sílà fún mi báyìí nà á máa ń sílà tó kiri jẹ́nà torí pé ààyè náà àrà ọ̀tọ̀ ní nínú àjẹ́nà látàmbẹ̀rẹ̀ kọ̀sẹ́nìkan tí ó gba àyè yẹn àti ẹrú kan nínú ẹrú sí ọlọ́run ẹnìkan náà ní ọlọ́run sí fún wàá ju ánàkú náà ánàkú ó sì ń sàgbéyèlé lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ pé èmi náà lọ́lọ́run kò láàyè yẹn àyè ẹ̀sà ní nínú àjẹ́ náà fàmà ń sa alàyè ẹ̀ sí ìlà hàlàdì àlẹ́ ìṣàlá ẹ̀yìn yóò tọ́ba tọrọ wọ̀ sí ìlà fún mi lọ́dọ̀ ọlọ́run ìpẹ̀rẹ̀ náà ó ti lẹ́tọ̀ọ́ sọ̀kọ́lọ̀ kó ti wà sí ìlànà ànábi ọ̀sán ọ̀gá àlùsọ́lá ó ti pè àwọn náà sílẹ̀ tí yóò ti bẹ̀rẹ̀ nígbà ìyá. ìṣẹ̀lẹ̀ ẹ̀jọ́ nìyẹn àgbélápè ìṣẹ̀lẹ̀ ẹ̀jọ́lápè ńlọ. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje. wípé áwù àdúgbò sọ̀rọ̀ láàyè sọ́lá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn àdúgbò wípé áwù rẹ̀ áwù wá dúró pẹ́ lẹ́lẹ́kẹ̀ẹ́fà so ẹlẹ́kẹ̀ẹ́fà wá ní ìpè ṣíṣe káàdùn sọ̀tàlá àwọn oṣù tó kọ́lọ̀ ọ̀bà ìjọba àwọn oṣù ìdájọ́ lẹ́yìn ilé ìjọba fi yàrá ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jọ onídàájọ́ màdínkù láì tààlà aláàmáyẹ̀lẹ́ kùbí aláàmáyẹ̀lẹ́ kùbí dàdá nìyí ní kọ́sùlẹ̀ kọ́lá ẹ o náà ní bí tó lọ́wọ́ bá a lè lọ láwọn òdìjọ́ ìlànà ìyáàmà síbi tá a ti ṣe ìdájọ́ yẹn láti wá ṣe ìdájọ́ láàrin àwọn ẹ̀dá. ṣùgbọ́n dídé ta ló ní ìbámu sí títóbi ọlọ́ọ̀ni o kámọ̀rún tó bí dídé tẹ̀dá ni tá a gbọ́ yẹn ní alẹ́ bóyá tó lọ́wọ́ bá a lè lọ lá olóòlójú olóòlọ́wọ́ olóòní jẹ́wọ́ bàbá àti sàdúrà sàlá àdùsálà lẹ́gbẹ̀ẹ́ iná dáhàdámà yọ̀ọ̀mà yọ̀ọ̀mà kíkó sí yọ̀ọ̀mà níjọba àdùsálà. yọ̀ọ̀mà sọ̀rọ̀ yọ̀ọ̀mà àdùsálà yọ̀ọ̀mà sọ̀rọ̀ àdùsálà yọ̀ọ̀mà sọ̀rọ̀ يوم تقول يوم نقول لجهنم عن الثلاث وتقول عن المسيح dɔbɛ ya ma lɔrɔ ma ko ko jaa dɔbɛ ko ko ti mun kɛ kɛ yɔrɔ yɔrɔ ti ko ma lɔrɔ ti mun ma lɔrɔ ma. ìtàkùn kan wọn lọ lọ bẹ ọlọ́run kan ní èdè ló ló ló ti kàn kọ̀ọ̀rọ̀ ayé ló ti di wọ́ọ̀rọ̀ rẹ̀ lọ ọlọ́run àdìyẹ náà àti ẹsẹ̀ tẹ̀lé yọ̀ọ́ máa ní wọn lọ sí ìwà ìtura ìtura ìtura ìdá àwọn òṣèlú náà gbogbo tọ́lọ̀ ń lò ní o lọ́jọ́ tiwa àwọn ọmọ ẹ̀rọ ìkáwà pé bá a ṣe é ṣe ṣùgbọ́n nípa ọlọ́run ní ìbámu sí kíkóbi rẹ̀ ní ní ìbámu sí kíkóbi náà ẹ̀ bá ń lò ní kíkóbi ó ṣe ní omi dáa ní ẹ bá pé pé ọjọ́ tẹ̀dá omi dàrú náà ó lọ bẹ kó lùmọ̀ lọ́nà tí ó bá sọ̀rọ̀ rẹ̀ tó àyè máa ń dùn ní wá dùn láti kàwé sọ́nà sísọ́ kíláàsì ni wọ́n tó a lọ àti gbéra ká máa wá bẹ̀rẹ̀ pé bóòlù pápá rẹ̀ ṣe rí ààrẹ dàgbà rẹ̀ tó bá wọn àti ìkọ́lé tó ti ṣe ọlọ́kọ́lé tí wọ́n ti máa fún ẹ̀ṣin bẹ́ẹ̀ náà a sì gbọdọ̀ lájọ tó ń gbé ọlọ́ọ̀bá àyẹ̀jọba ọba tí mo lò ní ìpínlẹ̀ bẹ̀rù mi tọ́ba ti gbé àwọn kẹta ajá pọ̀ yìí ìròyìn ọ̀rọ̀ ìròyìn àpẹẹrẹ tó bá wọ bẹ̀ dé ọlọ́ọ̀fẹ́ lórí mọ̀ àwọn tó bá sọ̀rọ̀ wa òun náà ní àmọ̀ sọ̀rọ̀ wa àwọn àti sọ̀rọ̀ tó pọ̀ nígbà tí a bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí lórí ẹ̀ẹ́dẹ́gbàgbọ́ náà àwọn òyìnbó náà bàtà àgbẹ̀kọ̀ àbẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ láwọn ọjọ́ oríṣiríṣi nígbà tí wọ́n ti mọ̀ pé àwọn ọmọ ìmọ̀lá díẹ̀ ló ti fà ọ́ àti tó kọ̀ wọ́n kọ́ lọ́sọ̀rọ̀. ìgbà táwa sọ̀rọ̀ yẹn lọ asọ̀rọ̀ fa àṣìláàlú ìgbéyà àwọn ènìyàn ọlọ́run rẹ ní ìgbésí láti wá lẹ́yìn ẹ̀kọ́ ìlú ẹ̀sìn rẹ̀ nínú ẹ̀ òun náà ní dídí ọlọ́run gbọ̀gbà ìyáàmà sí ààyè ìdájọ́ ìmọ̀ ṣe yóò ṣe láti lóòrùn mi lẹ́yìn ọgbọ̀n ọ̀rọ̀ ìgbésẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí ìlú bẹ́ẹ̀ náà ní ìlú ọlọ́run yẹn bá ti ìtàn nínú lọ́wọ́ ọ̀rọ̀ èyí ò bẹ́ẹ̀ náà ni sọ̀kalẹ̀ ọlọ́run àdìgbọ́lá káàdì ọ̀sánlá àdìgbọ́lá ọ̀sánlá ọlọ́run àdìgbọ́lá iná sọ̀kalẹ̀ ní ìdáta òru lọ́rọ̀ ọ̀kan yìí tí ó bẹ̀rẹ̀ pé ta ni wọ́n fẹ́ ní ìgbàlú ìgbàlú àdìgbọ́lá láti sáàtọ̀ ọ̀dọ́ ọlọ́run àdìgbọ́lá sí pẹ̀lú pípẹ́ rẹ̀ ṣùgbọ́n ìsọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ olùdíkàlọ́mọ́sí kì í ṣe bí ìsọ̀kalẹ̀ àwọn ọmọ yìí pé kúkúrá máa ń tọ́ka sí ajá ìtọ́jú ẹ̀rọ lọ́wọ́ àti pẹ̀lú àwọn òwe àwọn ọmọ yìí gbàgbọ́ sí i ọlọ́pàá yìí ló láti ní ilẹ̀ fún owó ti sáàrin àwọn owó ti yọ̀ọ̀dà ẹ̀dí àmà níbi tá a ti fẹ́ sí ìdájọ́ ọ̀sọ̀rọ̀ wa ló sọ́ọ́ lè wá sí ẹ̀ ayé àgbẹ̀ wọn ti tẹ̀lé lé ọlọ́ọ̀tì kàdìdá ìdá olùkàdé àwọn olùdá

kókó yìí ní àwọn ẹ̀ka oṣù tó lọ ẹ̀ka títí tí wọ́n ti gbé ní ti gbé ẹ̀ka báàtì báàtì ti wọ́n bẹ̀ ní wọ́n bẹ̀ ní wọ́n bẹ̀ báyìí ọlọ́wà ti bẹ̀ lọ́wọ́ wa ọ̀rọ̀ ẹ̀wà wa náà báàtì wọ́n ti gbé ayé àwọn àwọn àwọn àwọn pẹ́sidẹ̀ntì ẹ̀ máa bẹ̀ lọ ọ̀gbìn ọ̀gbìn ẹ̀sìn máa ti ọ̀gbìn àwọn balẹ̀ àwọn olùpàṣẹ àwọn olùpàṣẹ lọ́wọ́ àwọn báàtì àwọn olùwà pẹ̀lẹ́ ẹ̀fọ́ kan ti tẹ́ ọ̀kẹ́lẹ́ yẹn náà ọ̀kẹ́lẹ́ yẹn náà lè fi wọ́n kó lórí ma fẹ́ lé bàjẹ́ àwòkúta wa ni wọn náà kò sọ́fà sọ́fà ọlọ́ọ̀ta ló kò tó àdìsí àmà àwọn ẹ̀lẹ́kọ̀ ọ̀pọ̀lọ́ ẹgbẹ́ olùdókòwò lọ́wọ́ kò sí ẹ̀kúṣe dáhùn mẹ́ta lókè wàdí ayélujára ìlú ìgbéjà àti ìjọba ọlọ́ọ̀kọ̀ gbogbo dáa náà wà jangan kusuma apalagi kalau yang ini adalah kalau kita kita berdoa seperti ini yang semua di sana itu sebenarnya kalau ada bawa seperti kalau ini semua wajahnya itu berdoa secara dulu wajib juga táwọn yẹn lẹ́yìn tó ọmọ ọkùnrin náà wọ́n á lò ó ti sinimá tó bá jẹ bẹ́ẹ̀ sí ìrọ̀lẹ́ sí nàìjíríà wù bẹ́ẹ̀ wàdà yàwọn má ìwé ìdí àgàtà kánú ìdí ìsà wà á nà làwọn ìdí rọ. ẹnìjọ náà ọmọ ẹgbẹ́ ìjọ náà ní gbogbo táwọn àtẹ̀yọ lọ sí olódodo ìwé ìgbàgbọ́ náà ní kúrò mọ́ ẹ̀ka ìdí yẹn lọ́nà ọ̀sán lọ sí wá tó ìdí o. gẹ́gẹ́ bí ká sọ pé dídé yìí agbẹ́rọ̀ fi ti kún ọ náà ó ti sọ̀rọ̀ kọ̀ọ̀rán ó ti wà nù kàdí. ìnígbàgbọ́ sí kúrò àti ní. béèrè pé bóòlù ni pápá rẹ̀ ó ti rí àdádálẹ̀ ẹsẹ̀ ni. a sì gbọ́dọ̀ fún gbèsè dákẹ́ kan lóbi ọmọ olùkọ́ lọ́jọ́ tó dé sábà bíbí ní iṣẹ́ ọ̀rọ̀ sẹ́mi lọ́sọ̀ yìí. ọlọ́run bá ọ̀dà bíi kíní ọjọ́ kíní kẹta lóbi ọmọ ọlọ́run bá jẹ olùgbọ́n olùrí nígbà tó bá wù àti àsìkò bá tó òfin tó lọ́kọ̀ mọ́ náà ní fífẹ́ ọlọ́run àti agbára ọlọ́run. bẹ́ẹ̀ náà sì ni bíbí ti ọlọ́run bá àlejò ọlá tí ó ju ẹ̀dá dìde lásìkò tó fẹ́ nu àfọwálù nínú sípáàtì fèlíyà nínú náà wà fún ọlọ́run bẹ́ẹ̀ náà ni pípa ẹ̀dá ìyọnu sẹ́dá bíbínú sẹ́dá bẹ́ẹ̀ náà ni wà lórí aṣọ ọlọ́run tá a ti sọ síwájú náà wípé arahmanu alálẹ̀ àrùkù sáwà ọlọ́run bá aláàánú jùlọ ó bú àti orí àgọ́ ọlá rẹ̀ wíwà ń bẹ̀rẹ̀ pẹ̀lú fífẹ́ ọlọ́run ní tọ́lọ́run láti kọ̀ ń bẹ́ ẹ̀ kìí ṣe pé ìròyìn máa bẹ lọ́ọ̀gbé kọ́lọ̀ rárá o ọlọ́run ti láti kọ̀ fẹ́ ni bẹ́ẹ̀ náà ni sísọ̀kalẹ̀ sísọ̀mọ̀lẹ́ ayé gẹ́gẹ́ bá a sọ bẹ́ẹ̀ náà sì ni sísúnmọ́ sí ọlọ́run bá àlejò ọlá tí ó sùn mọ́ àwọn ẹrú rẹ̀ kí wọ́n lọ sí ájì ìdíjọ́ àràpá nírọ̀lẹ́ àràfà tọ́lá ọba àdìgbọ́lá tí ó wà máa tí ó wà tí ó wà máa tí ó wà máa sí fún náà níwájú àwọn màláìkà ibi ẹ̀yìn màláìkà gbogbo àwọn tí wọ́n kú lọ sí orí ìtẹ̀ yìí ẹ̀ torí ta ni wọ́n gbọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ta ni wọ́n pè ta ni wọ́n wáyé ta ni wọ́n sì wọ́n tó wọ́n lọ náà ìwọ́n lọ náà ọlọ́run fi wọn wọlé ti gbọ́ kéde àná tọ́lá ọba lọ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إذا بنا أقول فاتينا ẹ̀ẹ́dùn bẹ́ẹ̀ bí ní àdébà tí wọ́n máa ń gba òkúta ọmọ nílẹ̀ àwọn ẹ̀ẹ́dùn ìfọ́nà ọmọ sòrò ìfọ́nà ọmọ sòrò ṣùgbọ́n ẹni tí wọ́n sọ lórí tí wọ́n sọ kí ló ní sọ lórí ìfọ́nà ọmọ sòrò sílò bí i ha sílò ọlọ́run ó kó dá àwọn kan tí wọ́n máa balẹ̀ jẹ́ lórí rẹ̀ lórí ẹ̀sìpẹ́ẹ̀sì yẹn ti ní pẹ̀lú àwọn àtẹ̀sí yẹn tó wọ́n lórí ẹ̀sẹ̀lẹ̀ bí ìpàdé wọn sí wáyé tó dì má àwọn tí wọ́n máa para wọn tó tí wọ́n máa para wọn tí wọ́n máa tẹ̀jẹ́lẹ̀ àwọn tó tù wá dá ọlọ́run á lọ sí kékeré àlàm máa ń la àtàrà ìdààmú ọlọ́run ní dájú ìgbé èmi ní màá sí tẹ́lẹ̀ màláyíkà tẹ́lẹ̀ ní màá sí. àti ìgbà tá a bá tó ń gbé àwọn ọmọ wọn ti bàjẹ́ táwa ní káwọn ọ̀gbẹ̀ láyé ta wọ́n gbogbo òkè tẹ́lẹ̀ àti tẹ́lẹ̀ ló tẹ̀lé àwọn tí ó sin lọ òkè láyé sin lọ ọlọ́run tẹ́lẹ̀ á kò lẹ́ àwọn kan máa sí o àwọn kò sì ní sí o ọlọ́run bá wọn máa ṣe fáàrí sí àwọn ẹ̀ka gbogbo ojú àràbà àwọn ènìyàn ní ẹ̀kọ́ ìbílẹ̀ tó kọ̀ lóyún àti àti ojú ìbẹ̀rẹ̀ ìṣòro mélòó ni a máa ń lò ní ìsìn ní báyìí rẹ̀ lẹ́ẹ̀kan náà tí a bá ti gbéra láti má bàjẹ́ lọ pé lọ nìyẹn tí a bá ojú kan náà kò kó lè lọ ọ̀sẹ̀ tí ó kó fẹ́ yà sí ìta kó fẹ́ lọ wò ọ̀nà kan náà kò mọ́ wà orí ilẹ̀ kan náà kò mọ́ wà àtọ̀kẹ́ náà kò mọ́ wà máa bẹ lọ́wọ́ máa bẹ lọ́wọ́ kó tó wọ̀ títí tó lò kó tó wá gba kó fẹ́ yà lọ́wọ́ ọlọ́ba àdìgbẹ́ náà àwọn àtúntò àwọn tani wọn yàn wẹ̀ máa fún mi lọ náà mi lọ náà mi. tó ìsúnmọ́ náà wọ́n sùn mọ́ àwọn ọmọ ẹgbẹ́ ìyànjọ́ náà níbi ìbá tóbi rẹ̀ òun náà lọ fún mi lọ́wọ́ máa pàtó rẹ̀. ó sì wáá lọ́wọ́ àdìsá nígbà sọ́dọ̀ àdìsá yìí nínú gbogbo ọjọ́ tọ́lọ̀ máa ń lọ́wọ́ ẹ̀rọ yóò ní ìwọ iná máa kò sí ọjọ́ tí wọ́n máa sọ̀rọ̀ nípa gbogbo nínú sọ́yì kò káyà àti mọ́sílẹ̀ látọ̀dọ̀ àbúrò rẹ̀ ó ní òṣèlú ọ̀sán láàrín ọ̀sán rẹ̀ bí yẹn tó rọ́pò náà tàbá àwọn àhálà tó ń darí láti ìlà sàmì lóyà hàtà yẹn kó ọ̀túnlù lẹ́yìn ààrẹ يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأقول له ó ayé ní gbogbo ọ̀kan nígbà tí ọba kù ìdáta òun nìkan ní àtúntà àwọn ní àtúntà àwọn ẹjì káàdáná sáré ọlọ́ọ̀bá ni yóò àtọ́wọ́ sọ pé ta ní pè mí ọlọ́run tí ìjẹ̀bi rẹ̀ ta ní tọrọ ọ̀dọ́dọ̀ mi kí n fún ta ní wà lójú lọ́dọ̀ mi kí n borí mi kódà tó o sì ní alábíà tó o ti lásán àbójútó rẹ̀ láàrin ẹ̀sìn sọ̀rọ̀ lórí ìyẹn kọ́ ọ̀dọ̀ wa lọ́dọ̀ náà kọ̀ọ̀rọ̀ tó bẹ̀ lọ tọ́ba tó bá sàgbà tó fi ní náírà tó fi ní dáàsì ìtẹ́lu mi máa fi kó lójúmọ́ sáà ni báwo ìgbà ni ìdúró rẹ̀ mi máa ń tó lè bá sọ́kọ́ àbẹ̀wò lọ́yẹ̀ dẹ́ra sáà ni ẹni rà fún mi pọ̀ nínú pé wọ́n ti ọba ìlà rẹ̀ kò sí wọn bẹ̀rẹ̀ nàìjíríà tó ẹgbẹ́ ọba ìlà rẹ̀ má ìbáríkà àsìkò yẹn ó omi ìṣẹ̀ káàkó tó dé ó omi ìṣẹ̀ lọ́rọ̀ náà ẹ̀gbọ́n lọ́kọ́ sàlọ́ wọn kò gbé dáadáa wọn tàbí bẹ́ẹ̀ náà gbé ìsọ̀kalẹ̀ ọlọ́ bí ìgbà ọ̀sìn tóbi rẹ̀ gbóòrò ló ṣe yóò lè fẹ́ lọ. ẹni bí ọ̀pọ̀lọpọ̀ lápẹ́pẹ́ yóò lè gbólótó gbé ìdí sàwùdí ọ̀yàtọ̀ sí ti Australia Australia ọ̀yàtọ̀ sí ti Nàìjíríà Nàìjíríà ló tẹ̀sán Amẹ́ríkà ọ̀pẹ̀pọ̀ náà wà ní ọlá òdekú òdekú òdekú sọ́mọ ilé ayé mọ́tò ọ̀pẹ̀pọ̀ ọ̀jẹ́ tó olóògbé èèyàn ní sísọ̀kalẹ̀ ẹ̀ tó wá sí ti èèyàn lóru ilé ìgbà kọ́ra ẹ̀ ló ti rẹ̀ pé ní ìbámu sí tó yọ ọ́ òun náà ló sì mọ̀tò rẹ̀ gbogbo wa tó a bá ti kúlẹ̀ báwọn ó sì ní kó o níbi òde o ọlọ́ọ̀bá ni nínú àdéṣà tó lọ sọ̀rọ̀ láàyè sọ́dà lọ́wọ́ àwọn mùsùlùmí mùsùlùmí látọ̀dọ̀ àdéṣà tó lọ kọ́ lọ́wọ́ sí i ó ní òṣìṣẹ́ ọlọ́wọ́ ní ọ̀sọ́ ibi iná ọ̀sọ́dọ̀ láàyè sọ́dọ̀ láàyè sọ́dọ̀ àpá máa ń yọ omi àgbà àmì àyọ̀rẹ́ta yóò fi kàn من يوم عرفة وإنه لا يجن ثم يبالي بهم الملائكة فيقول ما أراد الله النبي صلى الله عليه وسلم ما في استواء سيد مسلم عائشة ترى كل مسلم تقنا تقوى لينا ترى بعد ولو تقول لهم àwọn ẹrú kan ìlú àwọn ilé ìgbìmọ̀ wọn náà ìyẹn bí ẹ kó sínú ọ̀rọ̀ wọn gbà ìfọwọ́ ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ ìgbà wọn lọ́dọ̀ ní ẹni ká ní ìsìnkú ó ti pé ikú ọmọ ṣẹbọ ọmọ náà ọmọ bá kó lọrùn nkó bì náà ọkọ ààrẹ jẹ ìtumọ̀ ẹ̀ náà kó ẹni tí ọ̀nà tó kó lọrùn rẹ̀ kó sí ní ọjọ́ ṣẹbọ tó lọ pàdé ọ̀nà ọlọ́run bá ní ìjọba ló tún kó lọ́nà ọ̀pọ̀lọpọ̀ yẹn wà á sọ ti máa ń lọ kótó ìjọ àràbà onídàájọ́ lọ́nà ìjọba yóò súnmọ́ àwọn tí wọ́n wà ní àràbà yẹn yóò sì máa fi wọ́n yẹn wọ́n lọ́wọ́ láyé dáa ike máa ara da ọ̀nà nílà àwọn eléyìí ni wọ́n fẹ́ sọ àwọn aláìka náà wọ́n sọ pé wọ́n lọ́ba ìgbọ́lá òun náà ni ọ ìgbọ́lá lọ́mọ òun náà ni wọ́n fẹ́ wọ̀. nínú àdìsí bákan náà ó tún wá nínú mùsọ́nà bàbọ̀dọ̀sá àlùfẹ́bíà àsọ̀rẹ̀ hàní nínú olùwáyà abdullahi bin ọmọ bọ́lá ọ̀pọ̀ yọrọ sí ìmáàmù náà wí nínú sẹ́lùsọ̀ yìí mùsùlùmí. ó ní òtí ọlọ́sọ̀rọ̀ náà àìwòsílà tó bí iná ńlá ayé ń tìrì ilẹ̀ sọ̀rọ̀ ìdílé fàyọ̀bá yìí bí يقول هؤلاء عبادي جاءوا جاءوني شعدا غبرا يرجو رحمتي ويخافون عذابي ولم ولم يروني فكيف لو رأوني الله عليك yọ sọ̀kalẹ̀ sí wọn lé ayé yóò sì máa fi àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fi máa yan lọ́dọ̀ àwọn náírà yọ àwọn sọ pé àwọn ẹrú sì mi ìtí wọn bẹ̀rẹ̀ àbáyé torí tèmi ni wọ́n ti wá lẹ́yìn sífà tí oríṣiríṣi bẹ lọ́wọ́ rẹ̀ ẹtí òkè kan orí ìwọlé lọ́ba tó gbé yàrá ọ̀pọ̀lọpọ̀ kan òní kébi rẹ mọ́ bẹ́ẹ̀ náà sì ni òlélọ́lọ́gbẹ́dà eruku mọ́ wọn lálálá orí mi náà wọ́n wá àánú èmi ọlọ́run wọ́n ṣàgbéyẹ̀ wọ́n sì gbẹ́rù ìyá èmi ọlọ́run wàlámì ara wọn ni ọlọ́run ọ̀sán wà láyà pé àwọn àwọn àyàn yìí fún ọmọ rí èmi ọlọ́run gbóòlù ọ̀rọ̀ sì wá jẹ́ nígbà tí a bá rí èmi ọlọ́run rẹ̀ àti ìtumọ̀ sí pé ọlọ́run bá lè yọlá ọba tí ó mọ̀ ọba ti fà lọ́dọ̀ àwọn náírà tòlú ó sì ẹ̀rí lórí pé ọlọ́run bá lè gbọ́lá yóò lè yọ ọ̀gá ìyáàmà síbi náà sì sì dájọ́ ọ̀bẹ ní koran náà nínú sọ́ọ́tù bàbára ayé àti ọ̀rọ̀ àtẹ ọlọ́run bá lè gbọ́lá sọ pé àlìyá ń dòwó àyílá ayé àti ìyàwó ọlọ́lá òfin ìgbòlá ní ìgbìnà àmà ìwádìí bàbá ìgbàgbọ́ òfin ìyàrá àbọ̀ wàhálà àlùbáàdì tó lè yàrá rẹ̀ fún un. àlìyá ń dòwó náà kí ni àwọn káàkiri ní kí ni ẹ ń retí náà. ìyẹn pé àwọn ẹni tí wọ́n kó síbẹ̀ Islam tí wọ́n gbà kí ni wọ́n retí ìlà àyà tí a kò kú wọn àgbọ̀dọ̀ ọba àlejò ọlá tó dé níjọ́ àjíǹde fi fúlàní mẹ́rin lọ́la máa mi níbi níbi níbi lábẹ́ gbòógì níbi gbòógì tó ti pé ọ̀sẹ̀ láti bí ẹ̀sùn yóò wáyé mọ́láyíká táwọn mọ́láyíká tó ti dè jọ náà wọ́n kò rí àtàkùn lọ́dọ̀ ọ̀pá àti ìdájọ́ láàrin wọn wáyé lásìkò àìsí ìdíje àwọn ìlú. gbogbo àdáhùn pátápátá ọ̀dọ́dọ̀ ọba náà ní ọ̀sẹ̀ ní sí o. ibùdó lọ́kọ́ jí ìmọ̀ ẹ̀jọ́ sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún òun náà sọ ibi nínú ká ibi sẹ̀rí lórí kọ́nà ọba àlejòọ́lá yọ wá sí máṣá níjọba ìyá ọ̀nì àfẹ́ tọ́jú ẹ̀sìn ìdájọ́ òun náà ní tọ́wà tó tọ́wà tó súnmọ́ àyà sixty nine ní seventy one ọlọ́ba sọ ibi wà á ṣe ọ̀pá sílẹ̀ àkùnrin ní orí rọ̀bì ha wọ́n kò ní àyíkítà وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين وقوم فرام بدون جهنم فنذاب صنوا وسيق الذين كفروا إلى جهنم زمرا أول أول أول أول كيبي وما جعل سنة جهنم من سوري سوري من جيجو حتى إذا جاءوها yang bawa diri jahannam mana فتحت أبوابها كل سيسيون الذين باعوا أسها القوم البيضاء نصيب ọ̀pọ̀lọpọ̀ sọ̀tọ̀tọ̀ àwọn màláíkà tí wọ́n mójútó àwọn àánú náà ilé òsì ní ní wọn lára wọ́n wà á sọ fún àwọn ọmọ ẹ̀mí ìyẹ̀tẹ̀ wá wọ́n gbé aláwíyá àti ìkọ̀ọ̀rọ̀ sọ̀tọ̀ nìyẹn yẹtù tó wà lé ìkùn àyà ìkọ̀ọ̀bìkan. ṣé nínú yín nínú ẹ̀dá irú yín sọ́nà òdìbò àwọn àwọn òṣìṣẹ́ kan tó fàdé àdé tó bá wọn náà tó bá wù ú yọrọ mẹ ewúrẹ́ kọrọ sí a tó bá wù ú nà dẹnu sí a inú kágbọ́ ọmọ tọ́sẹ̀ tó ṣe wá jẹ́ bí a ẹ̀nà lọ́lọ́gbọ́ aná sí yẹn lóòdì yóò ṣe wá gbọ́rọ̀ rẹ̀ ẹ̀yẹ̀rẹ̀ inú gbólọ́wọ́ aná sí yẹn ewé ìdánwò aláde ìdẹ̀sí sọ̀rọ̀ ìjọ èyí wọn náà wá jọ nínú ẹ̀dá bàtà tó jẹta tó bàtà tó sùtà lọ́nà tó wá sí lọ́nà ìsàlù sí wa náà sí wa. inú ọ̀rọ̀ àwọn gba àwọn káàdì ìlú lẹ́kọ̀ọ́ ìgbé aláwọ̀ yá ìgbé ìmọ̀ oṣù tó ń bí ìgbé ìmọ̀ tí àwọn ànábì àwọn òṣìṣẹ́ kò ti wá báyìí wọ́n yẹ pé nínú oyin náà lọ́nà ti fà wọ́n yọ pé yẹtùtù wà lè dùn àyà àjọrò fífún pé pé ọ̀rọ̀ ọlọ́mọba wọn ọ̀rọ̀ ọlọ́mọba tó dá yín wá kà á sí létí gbàtẹ́ wà ní ayé wáyé wípé fún náà kò ń gbé kọ́ ọ̀rọ̀ tó ń ha gbà. tí a sì kìlọ̀ fún yín nípa wíwá pàdé ọlọ́ọ̀bá ní ọjọ́ òní ọjọ́ òní bẹ̀rẹ̀ wà kọlu rárá wọ́n sọ̀rọ̀ ah, yà kọlọ̀ sí nínú yẹn wọ́n wá wọ́n jíṣẹ́ wọ́n ti wọ́n fún bẹ́ẹ̀ kí wọ́n ṣe ọlọ́run wà láàrin ní àkọ́ọ̀dì lẹ́nu ọdún àgbà rẹ̀ alẹ́nìkà àgbèrè ṣùgbọ́n wọ́n lò mú ìjà ó ti rẹ̀ lórí àwọn káàdì ẹ̀ ọlọ́dà kọjá tèmi ẹ̀yìn nínú tí kò rán wá fún yẹn ìdá àtẹ̀sí ìkìlọ̀ tọ́wọ́ àwọn àmì ẹ̀yìn kọ́ lọ́mọ àtàlẹ́ lọ́dọọdọ́ tọ́kọ́ bàbá àti ọ̀bàbà tó ẹgbẹ́ kírímìnà àwọn kírímìnà àwọn ọ̀daràn ṣẹ̀dá ìdókòwò lórílẹ̀ ìfowópamọ́ ẹ̀ ọlọ́dọ̀ọ́mọ yìí sì náà ọlọ́dọ̀ọ́mọ ti dìbálẹ̀ àti àdétọ́ àdétọ́jẹ́ àwọn yàwó ọlọ́dọ̀ọ́mọ yìí ọdún tó ti mú ọlọ́dọ̀ọ́mọ èèyàn tó ti gbẹ̀mí ẹ̀ tó fi kọ́ fẹ́ sọ báyìí ọwọ́ adó kùránì ọwọ́ adó lọlé rẹ̀ lọ́ọ̀kà fúnra tó wá jọra ń bá ntọ́ ọkọ bá ti ká fúnra nǹkan ẹ̀ lọ́wọ́ máa ṣe nílé ọ̀yọ́ yọ́ọ̀ máa ṣe nílé ọ̀yọ́ torí pé kò tí ọ̀dọ́ra wọn ọlọ́ọ̀ni kò wọ́pì sí kìlọ̀ fún kó lè mà tó pọ̀ wá àbí ọ̀tọ̀ níjọba yìí nítorí ìtọ́jú nítorí tó rò wá lọ fẹ́ ọlọ́run mi ṣe lọ́nà mi wọ́n ló ra àyè tọrọ náà ọba rẹ ni tọwọ́ àti sọ́dọ̀ olówó sólówó ní gbọ́ gbogbo ẹtí mẹ́lẹ́ nílẹ̀ olówó mẹ́lẹ́ lọ́lọ́wọ́ lè kọ́ ẹ sọ fún mi àwọn olówó ti àwọn tó lówó gidi tọ́yẹ̀dú fún àgbọ̀dọ̀ fún àgbọ̀dọ̀ láyà tí wọ́n sọ pé gbogbo alábàdàn mẹ́bọ̀ fún ọ̀lágbára rẹ̀ àwọn náà mú kí ọ̀bọ̀ lẹ̀ lára wọn ẹ̀ka ló wá tó wọ́n wá tó lù sí ayé rẹ̀ wọ́n wá lọ sọ́dún lówó kan ọlọ́dà kùsà ló wá o. ìbẹ̀rẹ̀ àyà yẹn wà á ṣọ́ra pátẹ́lá àrùkù bí ọkùnrin ọkùnrin ha níjọ àìsígbè ìgbàlùbá tó tó fẹ́ gba ìṣòro sẹ́ ìmọ̀lẹ̀ ọlọ́run ìmọ̀lẹ̀ ọlọ́run ìlànà ìlànà tí ó kàn ní ẹ̀lẹ́rọ̀ nínú àdìsí ni àtẹ̀bí wọn sọ̀rọ̀ láàyè wọn sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ pé ìdáhùn náà جار النور لو فشكروا لأحرقت سبحات ربه من إليه نور مهتم أنا وأخبر الله صلى الله عليه وسلم قل لي ترى في سجادة ثم كنت إسراء إسراء المعراج قال السماء سواء بين قارون الله قل لي ترى في سجادة قل ملك ìmọ̀lẹ̀ òkú kéèyàn ọ̀dá ìmọ̀lẹ̀ kọjá kòtò lè rọ́lọ́ ń gbọdọ̀ tó wá fẹ́ dá kọjá ìmọ́lẹ̀ tó bá mọ́ mọ́ lèèyàn máa ń wò tí ó sì dúkò mẹ́ tí ó tó fi ojú lò padà tí ìmọ́lẹ̀ bá papọ̀ téèyàn bá wò báyìí tó bá fi lè kú mọ́yàn ojú náà lọ. <laughs> àdúgbò èyí gbórúkọ bẹ̀rẹ̀ ayé kò ní rí nà ẹgbẹ́ ẹgbẹ́ òjijì ẹ̀yìn bá wà lálẹ́ ẹ máa múná lọ lójú ilé ọkọ̀ sáà sí nà lọ́pọ̀ ní ìlú lọ́pọ̀ àti ìgbẹ́gbẹ́ tó fi kókò tó lọ́sẹ̀ ní ọkọ̀tẹ̀ ní ọdún lára ẹ̀kọ́ ló wà lọ́pọ̀ lóṣèlú tọ́ba kò lójú ẹsẹ̀ kò sí tí ò lè gbá ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ àdúrà sàṣàrà sọ pé ìdáàbò kò náà nítorí tí kàwọn ọmọ tí òwe kò wò rí náà ní kíni o ìmọ̀lẹ̀ ní àlè ní ìyẹn wọ́n sọ pé nígbà tí a ti tó alẹ́ rà ayé kàrọ̀ ọ̀gbà sọ̀rọ̀ náà bá rẹ̀ mo tó ní mò àdìnà kàrà àwọn abá sọ pé ẹ ànúmúrún àdìnà kàrà ẹ gbóògbó bòsibẹ gbóòbòsibẹ gbóòbòsibẹ ìmọ̀lẹ̀ ìwúrí láàyè lọ́sọ̀ kan nakara ni rẹ ètò lóru rẹ ìmọ̀lẹ̀ kan ní orí tí ìgbé lọ́wọ́ tí mo rí ká ilé ìgbà ilé ìgbé ìgbé bẹ̀rẹ̀ rẹ tó ọlọ́run bá yẹ lọ́la ọba tó fún mẹ́rin ìmọ̀lẹ̀ nínú ìmọ̀lẹ̀ iná yóò kàn sí ilẹ̀ ẹlẹ́gbẹ̀ọ́ gàdìyà ọ̀tá àbẹ̀rẹ̀ ìnàríra wa nígbà tó lọ́wọ́ bá bá dé bá tutù rẹ̀ dà ìmọ̀ nínú ìmọ̀lẹ̀ náà lọ́lọ́ fi hàn sí òun ẹ̀yìn tẹ̀ tó fẹ̀ sókè fún mọ́tà tó ti dúró ti fẹ́ ọ̀rọ̀ pé òun fẹ́ tó wá lọ́dọ̀ tó wá lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀ àmì ní agbóni ìlé ẹ̀ jẹun lè rí ọ ó ní àwọn tó wù lé fíndọ̀ ó wù rí ọlọ́run ọ ní àmì ní agbóni ìlé ẹ̀ ìlú ọlọ́run jẹ́ ilé rí ọ ọlọ́run bá ti látara ìwọlá tó ti lè jẹba báyìí níta ọlọ́run ń gbà ọlọ́run tààrà kálá máa tẹ̀lé ńlá òkú ìjàmbá ìjà àgbà wọn bá bá bẹ́ẹ̀ mi náà ó sùúrù ló ṣe òkè omi wọn mọ ohun nígbà tó wọn bá fi ìmọ̀lẹ̀ rà tó fi hàn òkè láti fi kàn ọ́ bẹ́ẹ̀ ó sì jọ ọ́. mo ṣàfihàn dájú kí èèmọ̀ àgbà wọn lọ agbára lè fi agbára lè fi fẹ́ lára kọ́sá agbára lè fi fẹ́ lòdì tọ́ba ń kó kìkì yọ ẹ̀rọ ọmọ ẹ̀ lé nìyẹn o ti kọjá ilé ọ̀gá mọ́nà tọ́ba fẹ́ báwo lórí bá ní ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ òbí rẹ̀ ìmọ̀lẹ̀ lásán kò ṣùgbọ́n náà wà ní kílọ̀ bá dùgbọ́n náà wà á ṣe látàdé bá àrùn ìhà ilẹ̀ ẹ̀lẹ́ta wà yóò ní ìmọ̀lẹ̀ látara ìmọ̀lẹ̀ ọ̀rọ̀ àwọn olùkọ́ dání nígbà bá wà ní ìmọ̀lẹ̀ yẹn ọ̀rọ̀ ọ̀gá àdìgítà ọlọ́ọ̀bà àdìgítà ọlọ́ọ̀bà ní ká tó gba sí o wọ́n máa kọ́ wàjú ní àdìgítà bìí ní ọ̀ṣun àdìgítà ìwọ̀kùn ìjà bẹ́yìn náà fún ìgbà àti ọ̀hún gbà ọlọ́ọ̀pá ìjọ láyé wá sí ìdájọ́ láàbì ẹ̀dá. Ilé ìgbé ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì o. Ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì o. Ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì o. Lẹ́yìn ìgbà náà ni ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án. Oní àti orúkọ tó ta ìdáhàlá bí àrùsọ àti ìyá. ìjọ náà ní ìjọ ìgbà ìyá mi. Ìjọ náà ìgbésẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́sán ní ibi tá a dúró sùn náà ni a ti sọ̀rọ̀ àjẹ́nà ẹ̀ka àjẹ́nà bẹ lọ́dọ̀ tẹ́tẹ́ ìdènà àfààní àdìsọ́sọ́nà wọ́n ti yà á àwọn tí a bá ti dáadáa ní ẹjẹ́ fún ìwé òdodo ọlọ́run ní àgbà àjẹ́nà sanwó-ọdẹ ẹ̀rọ sọ àti tó du àjẹ́nà lọ ẹ̀wọ́n á bẹ̀rẹ̀ lọ́dọ̀ àjẹ́nà níbi ọlọ́run kò ṣe sẹ́dẹ̀ bàbá ọlọ́run ti gbé lórí yóò mú ilé òdòdó yóò rí òun ní àìsàn ṣùgbọ́n níbi tí ẹ àlìmọ́ọ́dì àlìmáṣà ibi tá a dúró sí tá a fẹ́ sí ìwòye tá a fẹ́ gbàdájọ́ ẹ̀ níwòye sí ọ̀rọ̀ yìí lábala méjì ni abala lákòókò ṣé ó ṣe é ọ̀rọ̀ ọ̀kan ẹlẹ́ẹ̀kejì ìyá àrí ọ̀rọ̀ ibi tá a dúró sí gbàgbọ́ wá sí ìdàgbẹ́dàgbẹ́ méjèèjì náà ti bẹ tó ní àmì àwọn onímọ̀ sọ alákọ̀ọ́kọ́ onáyẹ̀wé ó ṣe ṣe káàkiri sí torí ọlọ́run tó rọrùn lé ọlọ́run tó sọ̀rọ̀ rẹ̀ ló wọ̀ hàn ọlọ́run kò jó orí yàwó mákèlè náà bẹ̀rọ̀ ilẹ̀ àrọ̀ bí náà bẹ̀rọ̀ àwọn ojú kan ló lójó lójó ọ̀dẹ̀ ìyáàmà wọn mọ̀ lọ́ba ìgbàlá ìyẹn òfin tẹ bá mi tó lọ sí ọlá ẹ bí látara ara rẹ náà ẹ tó yọ ọmọ ẹ ẹ yọ ọmọ ẹ yọ ọmọ ẹ ẹ ẹ rà mí rẹ tẹ bá yí sákúsákúsákúsákú kẹkẹ ẹ gbà ó dà pé ọlọ́run sọ̀rọ̀ ọ̀hún gbé iṣẹ́ ti ṣẹlẹ̀ lé pọ̀ ẹ kọ́ bá bọ́ọ̀lù lọ́wọ́ bá ibi ìgbà tí sápépà ẹ tó bá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ ọlọ́run sọ̀rọ̀ ọ̀hún tó lọ sùn lọ́dà pé iṣẹ́ nígbà ọ̀hún iṣẹ́ iṣẹ́ wúlé ìwé ẹni tí ọ̀hún líle lọ́wọ́ àwọn yóò máa tún ní síbi adé nù láti wá nínú ìgbà tí a wà. olówó kan bá jọ sẹ́fẹ̀ ó lè jó kan lọ abasọ̀rọ̀ kan ní ìrántí eh, kíndọ̀rọ̀ nípa ìdọ̀rọ̀ tó dẹ́ ókè ẹgbẹ́ yìí bẹ́ẹ̀ mo ní àkótí ah, mọ ilé ìṣe láti bàbá yìí láti láti ẹni èjì kẹrù wá lọ́wọ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ní àgbà gbọ́dọ̀ ṣe ṣe ohun bá ti ká sí yíyà ara wọn yí padà ẹ̀rọ ìdí rẹ̀ láyé wọn lára wọn yí padà wọn náà ní ọmọ tó kù sí o ìgbà sọ̀rọ̀ ìgbà sọ̀rọ̀ ìfọ̀ àti ẹ̀rọ wọn ní ọmọ ìwé kù sí ṣùgbọ́n tó kọ́ gbọ́dọ̀ wá ti sọ́lá àwọn ọmọ ẹ̀jẹ̀ rẹ̀ ọlọ́run wá ní ojú òun yìí yàwó máa yí ìdíje náà bẹ̀rọ̀ ìdáhàrọ̀ bíyà náà bẹ̀rọ̀. àwọn ojúbà yóò lòlóòdó lọ́sẹ̀ àti àmà èso ojú nìkan gbogbo ara náà lè tù wọ́n ní bá mi pè láti ìlú sí ìwáyé láti ìlú tó ẹ̀ aláṣẹ pé ní ìmọ̀já ti nà ákéde aláàbò tó lójú sí ìyá lọ́dọ̀ ìlú bàbá ẹ̀ ọlọ́run ní tọ́ka lórí pé gbogbo ara lè tù àwọn ojú yẹn ìlànà fi hàn án gbéra ẹ̀fọ́ wà máa wù ọlọ́run àwọn ọmọ ẹ̀fẹ́ sílà àwọn ẹ̀sùn sọnù àwọn ẹ̀rọ aláwọ̀ èèyàn ní lọ́dọ̀ ọ̀hún ájà ìṣèwádìí ẹ̀yìn mọ̀tẹ́sílà wọ́n bá tó tún kùkù jù wọ́n ní ojú oòrùn ní ìyá ọmọ ilé ìdílé náà dẹ̀rọ̀ àwọn ojú kan yóò tutù lójó ilà àrọ̀ bí i àná dẹ̀rọ̀ àánú ọlọ́run ìgbé ọlọ́run yóò mọ̀ retí láì kì í àmọ̀ wọ́n ní ìlà yẹ wọ́n ní kìrìsà àkùdí àmọ̀ wọ́n ní ìlà ìmáàdà ní ìrìnàjò pé ìsìnwó ni ìlà àrọ̀ bí i àbúrò dọ́ọ̀bù àwọn dọ́ọ̀bù lè yìí pé ni wọ́n ní jáàmù rẹ̀ ní àlà wípé fábí àìjẹ àdá ìrọ̀bí ìrọ̀rùn àgbà ìgbà èwo ní rọra pọ̀ lẹ́yìn àdìrẹ́ máa dìnnà tẹ̀sí òbí bẹ́ẹ̀ ẹ̀fọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wọ́n ní náà dẹ́rọ̀ ẹ̀fọ́n ní kéèyàn orí tí nǹkan ni wọ́n ní lọ́dọ́ tó sọ pé wáyé ń ta àmọ̀ rọ́sọ́rà tí fàánà dọ́rọ̀ tún ilà àmẹ́yìn sọ̀rọ̀ ẹ̀hẹ́ ń bá jẹ́ tó ń gbèsè tára ní kẹ́ẹ̀yà ayé sílẹ̀ ẹgbẹ́ ọ̀fun láàyè ìgbà tó gbòòrò ọlọ́run ẹ̀fọ́n náà dọ́rọ̀ tún sílá àti ìsà wọn ní kájọrọ yẹn ní ọ̀rọ̀ lọ́nà lòdì ìkéde ìdá àwọn fi àgbẹrọ ṣùgbọ́n àti sọ tẹ́lẹ̀ pé ẹtí ọba ẹtí ọba kó tó gbọ́n lọ́nà tọ́lọ́ lórí ìmọ̀ ẹtí ọba sísọ lórí ọ̀rá olórí ìmọ̀ alẹ́ ẹ̀kọ́ ni ọlọ́dà ọ̀tẹ̀jà sínú ẹjọ́ sọ̀rọ̀ láìláì ẹ̀kọ́lá ọ̀tọ̀lá ẹ̀jọ́ ọmọ àti àdìsí ó dùn lẹ́nu rẹ̀ ayàkùrá ni ó dùn lẹ́nu tu ọmọ ó tẹ̀lé ra wọn náà ni ayàkùrá náà ni ó sì máa sọ ẹ̀ àdìsí náà yóò sì máa sọ kọ́lọ̀ kọ́ sàmù lọ ẹ̀ àlejò sọ́dọ̀ bá àlejò fẹ́ràn àdìsí náà ó rí àwọn èèyàn fẹ́ràn àdìsí kan lé ayé yìí ó ní ẹ̀ ìmọ̀lẹ́ wọn kò ní kọjá gbogbo wọn yẹjú ọ̀rọ̀ ẹnu alásán ni ó dùn kí wọ́n máa kó tiẹ̀ lẹ́nu ká ah, ọkùnrin wọn ọgbà ìsáàtì náà yóò ọgbà ìsáàtì náà yóò ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ kọ́kọ́ tuntun náà ìmọ̀lẹ́ kọ́kọ́ tuntun náà yà. nǹkan tó kọ̀ ọ̀rọ̀ lọ́rùn kan lé lọ àti òkú ṣíṣe bọ́ọ̀rọ̀ lọ́rùn tó kẹ́mí lọ ó ti bẹ̀ bẹ́ẹ̀ ti kéde ó sì máa ń nu ọ̀rọ̀ kẹ́yìn ìbàdíjà tó fi sọ ọ́nà àdìsí owó yẹn tẹ̀kẹ́ lọ sí kẹlẹ́ àbí kẹ́yìn ìbàdíjà ẹ̀ yóò sì tún máa sọ wá ní ọjọ́ sọ́dọ̀ àbí sọ́dọ̀ sí ìmọ̀ sọ́jà yẹn bọ́ọ̀rọ̀ máa sọ wá ní ìyẹn o. ètò àwọn ọmọ tẹ̀sí là sọ wọn sọ sápò ara wọn ni ìtòrìlẹ̀ onáà ní pé ìlà òbí àná Eh, inú tẹ̀míyà ni inú kẹ̀síìrì ni àtọ́pọ̀lọpọ̀ náà àwọn àbá wọ́n sọ pé rírí ọlọ́run tàwa tàwa ti bì ha àhàdì àdì sọ wá ń gbà rẹ̀ ó ti kọ́ ó ti kọ́ jí dẹ́nu alákàtà ó kò tàwa ṣe ó ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́gbà wọn náà ọ̀sà bẹ́ẹ̀ ní lọ sọ̀rọ̀ àìsọ́lá ó sì lẹ́ gbé ọ̀rọ̀ òdodo ni. bẹ́ẹ̀ náà sì ni inú tọ́ka ló yẹ àgbẹ̀ ọlọ́run àbí ọlọ́run tọrọ ni iná ni sùúrù àyà fífín lọ́lọ́ba àdébọ́lá sọ pé kàdúrà ìnáwó àrọ̀bí ìjọba ilé ńlára ni ó gbogbo sùrà wọn láti bá dé kàdúrà fẹ́ẹ́ lọ sí sùrà wọn láti èyí sùrà wọn nira sùrà wọn nira láti kàdúrà fẹ́ẹ́ ẹ̀kálá ìnáwó àròbí ìjọba ilé ńlára ni ó ọ̀rọ̀ náà káàkiri ti ro tí wọ́n ní kò síjọ́ àdídé ìnáwó àròbí. يومئذ لمحجوبون áàdì dàgbà fún wa tí kò fi lórí ọlọ́ áàdì dàgbà fún wa tí kò fi lórí sílẹ̀ tí kò fi lórí ọlọ́ ẹ̀yìn máa mọ̀ ṣáàbì wá sọ̀rọ̀ tó da àwọn onímọ̀ náà sọ ló ti ra wọn ikú tẹ̀bí ni sọ sọ́ọ́lì bàbá ìbáyà sọ àwọn yẹn náà sọ rẹpẹtẹ ikú tẹ̀bí àná sọ ìmọ̀ mọ̀ ṣáàbì sọ pé má ìdòdì bá lè kó fa ilá wà kó ti àlìmọ̀ má àdàbà lè kó fa ilá wà kó ti àlìmọ̀ àdàbà lè yàrá wọn kàn fún àìsàn ọjà ọlọ́run pọ̀ sáré nípa ṣe pé á di gàgà fún àwọn káàbì fún onílé ọlọ́run nígbà èsì pé ọlọ́run ti mọ̀ pé àwọn múmi ni wọ́n rí òun jẹun nàìjíríà nígbà ọlọ́run ti wọ́n di gàgà fún káàbì ni ìtumọ̀ ẹ̀yẹ pé ṣé ló di gàgà fún àwọn múmi náà ó sọ pé àwọn múmi ni ó rí ẹ̀yìn ọ̀pọ̀ fún ọ̀hún alábà yẹn. ẹ̀ nínú ẹ̀yìn Quran òun náà ni An'am ayé àwọn ọmọ náà ọlọ́run sọ pé láà níbi ìwúlẹ̀ àwọn sọ̀rọ̀ wàhùwà ìdè ìwúlẹ̀ àwọn sọ̀rọ̀ wàhùwà ìgbàgbé ìdìbòlò sábì ọlọ́run bá ìjọba láti di ìwúlẹ̀ àwọn sọ̀rọ̀ olú olórí ọlọ́run láti mọ́ ìgbà mọ́lẹ̀ àwọn ìwúlẹ̀ àwọn wàhùwà ìdè ìwúlẹ̀ àwọn sọ̀rọ̀ ọlọ́run ní wàhùn àwòrán ìgbòlósàbíyé ọlọ́run ọba àdìgbọ́lá ọba aláàánú ni ọba tó ní màmí lédè sí gbogbo nǹkan ni ọba àgbélé àti ìgbòlá láàánú ọba àgbélé tó ní màmí lédè bíbí ìsọmi lédè lẹ́sìn ọba lédè lára ìtọ́ba wà sàkópa ìgbọ́ wà jẹ́ni ọgbẹ́ òṣòro mà ọlọ́run ọba ní àwòrán ìgbòlósàbíyé ọba onímọ̀ sí fínífíní sí gbogbo nǹkan pátápátá nínú láti mọ̀ pé ibi ọlọ́run tí ó ṣẹlẹ̀ níjọ́ ìdàgbìyàmà òun náà ni ayé àtọwà lọ́sọ́rọ́ Yunus láti gbàsíwájú ayé àtẹ̀tẹ̀ sí ọlọ́nílé lẹ́ẹ̀dì iná àti sanúlẹ̀ lọ́sùnà wá sí yàrá ọ̀là ayé lápò òdòdó wà fún ọ̀dà ọ̀hún padà bẹ́ẹ̀lá kúlà ayé àbúrò jáde wọn bí àtọ̀ ìlú ọlọ́nílé lẹ́ẹ̀dì iná àti sanúlẹ̀ lọ́sùnà wá sí yàrá àwọn wọ́n ṣe àfùmọ̀ ní ẹ̀ àjẹ́ńdà láti sàn wọ́n lẹ́sìn wọ́n ti àdá àti àdéhùn ọ̀rọ̀ máa máa ń mú sọ yìí muslim látọ̀dọ̀ sùnlẹ̀ látọ̀dọ̀ àdéhùn ọ̀sán náà àyọ̀sán náà ó ní òjíṣẹ́ ọlọ́run sọ yìí pé ìdáàdà fáta áhùn ìdáná ìdáná kọ́ọ̀rọ̀ yẹ̀kúrú يقول الله تبارك وتعالى تريدون شيئا تريدون شيئا أزيدكم فيقولون ألم تبين وجوهنا ألم تدخلنا الجنة وتنجينا من النار قال فيكشف الحجاب فما ربه شيئا أحب إليه من النظر إلى ربهم عز وجل ọlọ́run bá ní kí ọlá àdúgbò sọ́dọ̀ náà àyọ̀ sílẹ̀ àṣọ ibi nígbà tí àwọn ará ìdẹ́nà bá wà ìdẹ́nà náà ọlọ́run bá ní sọ fún ibi bẹ́ẹ̀ fẹ́ mi ní kankan bí kí n sàlékún ẹ̀ fún yín wọ́n wà á máa dá ìlú wọ lọ ṣé bó ti ṣojú wá mọ́ tó ti mọ́lẹ̀ tí mọ́lẹ̀ ń jọ bẹ́ẹ̀ tó ti rẹwà ṣé bó ti fi wá kó sínú àìdáńdá ó ìlú ti sọ́ra fún mi yá ná lẹ́yìn ìgbà ìyẹn bí ìlú báwọ̀ lẹ́yìn ìgbà mo ní máa tọ́lọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ á sí gàgà kú ọlọ́wọ́ àdúgbò fàyẹ tukù lè fi dá ọlọ́run bọ́ wá sí gàgà kó fàmà rúkú ṣe àhàbà ilé ìgbìmọ̀ náà lọ́wọ́ ìlà òkè kò sí nǹkan kan tọ́lọ̀ fún wa tí ó dùn wọn tí wọ́n sì níbẹ̀ tó tó wù fún àwọn olùwọ́ lọ lẹ́wọ̀n náà ti yá ẹni wọ́n máa dùn ìgbẹ́ náà bá lè gbẹ́lá láwọn ti sí gbẹ́ náà máa máa yá ilé ìtumẹ̀ náà ìgbélé ilé ìyẹn náà ọ̀rọ̀ tó máa ń sọ yẹ mùsùlùm látọ̀dọ̀ àbú rírà ikú ọ̀sọ̀ yẹ pé àwọn èèyàn kan ó wá bá àdébò sọ́nà náà àyè sọ́nà wọn ní yá ọ̀sùn lọ́la ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run. hali nàá ọ̀gbà náà yọ ọ̀gbẹ̀rẹ̀ kìyà ndáàrí ọlọ́run ọba wa táà sí yìí tọ́jọ́ bí wa sáàyè ìjọ àdéjọ́ àdúgbò bàbá àrùsùn láì sọ́nà àyè sọ́nà alẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ má ṣàmùsọ̀rọ̀ ayé nígbà tí ẹ bá ń wo òṣùpá níjọ́ tí ìmọ̀lẹ̀ ọjọ́ kẹrìnlá tó wà ká tẹ̀lé kíkẹ́ni gbogbo tó jẹ́ òwò tọ́jú dáyà ọ̀ṣọ́gbà là wọ́n ní pé òrùlé ẹ̀dọ̀ tí ọlọ́mọ àwọn ìṣe bá wọn kájú ní ọmọ àwọn òtí ọ̀rọ̀ sọ̀rọ̀ ayé tó lọ ọ̀rọ̀ náà fi ṣáàṣì méjì àdúgbò náà ìjà dẹ́mọ́ ti ayé sàn dẹ́mọ́ kúya nígbà tí ẹ bá fẹ́ wo òun nígbà tí ọba sí ẹ̀sìn yóò tàbí wọ́n sọ pé ìròyìn sọ́ọ́ náà à àwọn èsì bẹ́ẹ̀ ike tìrọ̀rùn tìrọ̀rùn kálukú ní máa wò ó kọ́ òsì ọlọ́wà ní fàyínà fún tààrà òun dájúdájú ẹ bọ̀ wá lọ́wọ́ ọ̀gá yín bí kura bá wọ lójú àdìsí yóò rí bí ẹ àdìsí yóò sẹlẹ̀ tó sẹlẹ̀ rẹ̀ ẹni o ti rà tó dé ọ̀gá lọ́dọ̀ ọ̀tún lẹ́yìn koran ó náà sọ ìbò kárí lẹ́yìn rẹ̀ sọ ìbò sínú ẹ̀rọ rẹ̀ ẹ̀ pẹ̀lú pàtó àwọn onímọ̀ tíra tó wà ọ̀tẹ́ntìkì lẹ́yìn Quran lọ́wọ́ àwọn mùsùlùmí láyé látàsíkò àtòkí àtẹkọ̀tẹ́ àyẹn ọ̀nà ìsọ̀ yóò tó bá yẹ lẹ́yìn rẹ̀ ọ̀nà ìsọ̀ yóò tó sí. àwọn àbá àtúntà ní èwo ló túkù lẹ́yìn rẹ̀ ọ̀nà ni tíra tó bá jẹ́ pé olùmájẹ̀ ìmùsọ̀ yóò tó bá yẹ àti muslim níbi àwọn àhàdìdì náà lọ àwọn àdìsí. wọ́n tún ní èwo ló túkù lẹ́yìn rẹ̀ èyí tó bá ṣe é ló tún bẹ̀. wọ́n tún lè wò ló tún kù ètò wa jẹ́ pé má jẹ fún rẹ̀ ọba ti mọ́sílẹ̀mù mọ́ ló tún kù bí a ṣe ń tìlọ nìyẹn. so tí túmọ̀ sí pé eh, àdéhìí àyẹ̀sọ̀ fẹsẹ̀ rẹ̀ lẹ̀ ní ó wà mùsùlùmí mùsùlùmí. àdéhìí wọn sọ ẹ́ mùsùlùmí káfẹ́ náà ó ní òṣèlú ọ̀sán lọ́la àyẹ̀sọ̀ àṣọ pé àmà ìtẹ̀kùn sọ̀tún فترونه كما ترون هذا القمر ẹlọ ìgbà àsìkò ń bọ̀ tọ́jà ní kálukú yín ilé òdì wájú ọlọ́run ṣe ṣe o. ẹ máa yọ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ní bí oṣù báyìí lẹ́sìn máa yọ ọlọ́run. níbẹ̀ yẹn lọ́rọ̀ tí wá wáyé lórí pé rírì ọlọ́run níbi ọ̀gá ìjìyà náà ńgbà tá a sì mọ̀ pé ibi tọrọ mọ̀ a sì mọ̀ pé àádọ́ ọlọ́run nínú àjẹ́ náà a sì mọ̀ pé ilé ayé ọlọ́run ní musa nínú etí súnmọ́ lọ kó o lè kó lè lórí ayé ọ̀dà ìdíyà. Ànábi ọ̀sán àlá àyọ̀sán àkóná sọ̀rọ̀ àlẹ́ kó mú orí ọlọ́run nígbòkè tó gbóde náà ìgbòkè tó yẹ kó mú ìtítà yìí olóhùn orí ọlọ́run. Àdúgbò yìí pé ẹni tí bá ń lò orí ọlọ́run ẹ̀kú àti ìmọ̀lú ẹ̀sìn ní ìsìn. Ó yẹ ká kiri ẹ̀sìn ní ìsìn. Tọ́ba tó ní Ísílámù kìí ti Ísílámù tó Muhammad sọ̀rọ̀ wa. Ísílámù ní ìlú bala pàmàjà náà sí islam ti islam gulam ahmed tẹ́lẹ̀ bí wọ́n islam ti àdéhùn sàlámù ni wọ́n sọ islam ti gulam ahmed ni wọ́n sọ wọn bá àwọn akójà yà àkọ́rọ́ àti ọmọ akójà ní wọ́n tún ní tíra gulam ahmed náà lọ́dọ̀ tí wọ́n tún fi ń ṣe dárí sókun ra wọn láàrin ara wọn kò pẹ́ bàbà àtàkùn ìdúró wá sí ojú láyé wọn láàrin ara wọn ti bá fẹ́ gẹ̀ẹ́ta wọ́n máa kó tiẹ̀ pé mùlá náà mùlá wọn kò ẹ̀ àwọn ìgbìmọ̀ ìgbìmọ̀ ọsọ báyìí àwọn náà lè ti mọ̀ọ́sí láàrin ara sáfẹ́ tó bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ àwọn onímọ̀ wa tó mẹ́ta lórí pé àwọn owó ní ọ̀dà owó ní nínú òbí ní láfẹ́ ìṣèdájọ́ yẹn apákan sọ pé àwọn ọmọkùnrin nìkan ní òbí ọlọ́run apákan sọ pé àtẹ̀tí ìsìn mọ́mìnì àti mọ́mìnì ní òbí ọlọ́run ní mọ́ọ̀kì yẹn ìgbà ẹgbẹ́ gbàdájọ́ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àdìgbà láfẹ́ ìsìn mọ́mìnì ní òbí ọlọ́run inú mi ọ̀ wá dùn ọmọ ìṣòro náà rárá o. Abẹ́ ẹ̀rẹ́ yọ̀ wá dùn yọ̀ wá jẹ́ ìdíyà ní ọ̀tọ̀ fún un. Ṣùgbọ́n ìfọ́síwẹ́wẹ́ ìṣàlá àtúwá sọ lọ́la olúgbọ lọ. Ṣùgbọ́n yìí nílò kan yìí lè jẹ́ ozi ọ̀rọ̀ àdúgbò wípé àti mọ́mì àtẹ̀sí ìsìn mọ́mì ní ọ̀kọ̀ọ̀kọ́ náà níbi ìdájọ́ náà wọ́n lọ tó wá tá a bá sọ kó ti kò bẹ́ẹ̀ kọ́lọ́n bẹ́ẹ̀ kọ́lọ́kọ́ bá ní ìbáda wa ìta bá ta sí kọ́lọ́kọ́ kolon bee olùkọ́ wa kọ́lọ́kọ́ wáyé abẹ́ àdúrà abẹ́ sọ̀rọ̀ àwọn ìwé sàrà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا إنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يملك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب علمنا اللهم علمنا منه ما